أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخ بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti fún Muhammad Ọlọ́run kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ tí gbogbo wa náà ti ní àgbìyànjú pàǹtẹ̀lẹ̀ ìlànà àwọn títí di ọjọ́ ìgbéǹde àìkìyàmù abẹ́lọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó tọ́ àwọn wa sọ́nà kó sì jẹ́ kí àwa náà kí á gbọ́yé kójú ọjọ́ wa wúlò fún gbogbo wa láyé àtijọ́ gbogbo àkìyàmù sábà nínú òǹkà ti nàìjíríà ti à ń kà bọ̀lọ̀káàdà orí twenty three lónìí mẹ́tàléní òwú òun ló bọ̀lọ̀káàdà òun ló bì àwọn ìlú mi lè ka tí wọ́n sí twenty four wọ́n ti nàìjíríà ti wá ń bí o èyí ní ọ̀la ìtàhálà twenty three. ohun tó túmọ̀ sí ni wípé nínú oṣù jùlọkádà ó kù ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méjì ọ̀dùtẹ́ẹ̀lì jùlọ̀híjà òun la sì máa ń ṣe léyà ìtumọ̀ ní gbogbo tí léyà kù ojú ọ̀sẹ̀ méjì ìjọ́ méjì lọ́wọ́. ọ̀sẹ̀ méjì àtijọ́ mélòó ìjọ méjì so ìyẹn láàzọ bí gbogbo àwọn mùsùlùmí láwọn oríṣiríṣi àwọn wáàsí inú mọ́sálásí ọlọ́sọ̀ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kan lóṣù ọ̀rọ̀ léyà níjọ jímọ̀ táwọn àfa sọ̀rọ̀ nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlẹ́wọ́dẹ́ híà tá a máa ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́rí gbogbo nǹkan yìí ó máa ń jẹ́ kí òde ni ó dùn ẹ ẹ̀ pé kí ló fà á ó ń fi hàn pé ẹ̀sìn tá à ń ṣe kìí ṣe ẹ̀sìn ọpọlọ jẹ́mọ́ ẹ̀jọ̀ kílẹ̀ fún Christmas kẹ́nìkan ó bòde gbogbo pásítọ̀ ayé kọ́ wá sọ ẹ̀kọ́ Christmas irú àjẹwò la lè pa sólè ló gbé lórí tẹ́sí adìẹ bá kán sọ̀rọ̀ kírísímàsì àbí ọ̀wọ́ kírísímàsì pé tó bá ń jẹ ekòló sọ̀rọ̀ kò sí ìdájọ́ kankan bá tiẹ̀ ẹ má bẹ́ẹ̀ pa màálù ìdájọ́ wò lọ wọlé fún kírísímàsì kò sí ṣùgbọ́n léyà èèyàn gbọ́dọ̀ wọn ò bí mùsùlùmí kan dáa àáfà kọ́ wá sọ wípé òun ọ̀kẹ́ lọ pa ẹran tó bá wò ó léyà kò ní í wọlé yá lọ́dọ̀ bákan náà tí èbá ṣe wàhálà covid tó wà láyé àwọn mùsùlùmí ó ti máa lọ ájì báyìí àwọn mùsùlùmí ó ti máa dé Saudi Arabia báyìí àwọn tí ó wà Madina báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì Madina wọ́n máa dé sí so tó fi jẹ́ pé ń bá kú lọ ájì pé ìrìnlẹ̀ ìjà bá ń di bíi six seven wọ́n máa padà lọ sí kéde o máa kà ṣùgbọ́n torí wàhálà covid ti ń da gbogbo ayé láàmú abẹ́rẹ́ ọ̀pọ̀lọba ní ká covid kó kó jáde máa lọ sí ájì ká máa lọ ṣe ìmúra àáfà ìjọsìn òun ni ájì ìjọsìn òun ni umura kìí ṣe tourism kìí ṣe siyaha alahajju ibada laisa siyaha kìí ṣe pé àwa ń lọ sìnrìn àjò afẹ́ so ìyẹn fà tó jẹ́ pé public lecture wa ilé yìí tó já sí pé náà ló súnmọ́ léyà so lẹ́yìn eléyìí tó léyà ló tún kù tá a ṣe abẹ́lọ́n tó já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwa mùsùlùmí ò sì lè mọ̀ bẹ́lọ́n tọ́lọ́wọ́ gbàgbà gbogbo ayé ló ti tẹ̀ ká dùn ọ̀wọ́ ṣe kí ni òun gbogbo ìyẹn ló pàtó lẹ́pẹ̀dánilẹ́kọ̀ọ́ yìí ọmọ ó yàmá kí mo ló ṣe ó wá ya bímọ mẹ́ta ọmọ mélòó jẹ́ so kọ́lọ̀ ń obi ní ọ̀rọ̀ àtàlàáfíà a wà sáré mú ọmọ kọ̀ọ̀kan níwọ̀nba níwọ̀nba a fẹ́ sọ̀rọ̀ pàtàkì ájìbáwà mùsùlùmí kódà ká mọ̀ lọ máa lọ láéláé yọ̀ lọ́jọ́ kan náà a sọ̀rọ̀ léyà bó ṣe ń kalẹ̀ àwọn tó rọ̀ mọ́ kí ni o àdúrà ẹ jẹ́ kí ní díẹ̀ díẹ̀ kọ́lọ́ńkù tó wá sẹ́ẹ̀rí káwọn látòrí ọ̀rọ̀ hajj hajj òun ló pọ̀ karùn nínú Islam ẹni tó bá jẹ́ mùsùlùmí kan ṣoṣo yóò máa kírun wákàtí yóò máa yọ zaka lẹ́ẹ̀kan lọ́dún bákan náà yóò wà lọ ájì ẹ̀ẹ̀kan nínú ìsinmi ayé ó túmọ̀ sí pé tọ́lọ̀ ń bá ṣe lọ́nà yẹn pé ọdọọdún lẹ́ máa lọ mọ́kà mọ́kà ò lè kò sílùú náà láyé táwa ní gbogbo ayé fẹ́ dára jọ ọbẹ̀ o tí yọ wà kò sílùú yẹn kódà tọ́lọ̀ máa wo àsìkò bá wá wo bọ́ọ̀lù ìlú kan ìlú ìyẹn pàwọn èèyàn ṣe nínú wọn dé kátó wá sọ pé bọ́ọ̀lù yàtọ̀ sí ájì mùsùlùmí ló máa ń ṣe ájì pẹ̀lú dòní wà láìpẹ́ èèyàn ò ní banújẹ́ lórí mílíọ̀nù èèyàn náà ṣebí ní kófíìdì ọ̀dá àwọn èèyàn lọ ájì àwọn èèyàn tó ń banújẹ́ pé á ah, ó tẹ̀ sí kọ́lí sixty thousand kan ní ọ̀lọ́ àwọn tí ń darí ló ti mọ̀ rò pé ọ̀yẹ̀ ah, tí one thousand kan wà ní Nàìjíríà tí wọ́n àtàtàwé ilẹ̀ kàwà nàìjíríà èmi àsọ́nítọ́ popularity máa lọ èmi honorable famous gbajúmọ̀ máa lọ ńgbọ̀ ya sáwọ́dí ní gbòdékè o kò fara àta inú wa o láti bá o ṣùgbọ́n ájì ò ní máa lọ́wọ́ covid ó kú lẹ̀ kọ́ lọ́ba ní ká kú lẹ̀. sẹ́ẹ̀rí kakọ́ lọ mọ̀ pé ìsìláàmù ó ní bọ́lọ̀ ń ti ṣètò ẹ̀. ó fàwọn àbáàdà kan ìbáàdà tó ń kọ ìbí ọkàn la fi máa ń ṣe wọn irú ẹ̀ ní ìmánì sẹ́ẹ̀rí tọ́lájọmọ́ ìbáàdà ọkàn ẹnì kankan ò lè evaluate àfọlọ́n tọ́jẹ́rọ́ búlùkùlù wà lọ́fúnṣù ẹni tẹ́lẹ̀ pé àfáyẹ̀ ní ìmáni ẹ̀sì ń sọkọ́ ṣẹlẹ̀ ìgbà tó ànàbí àsálàm náà kú ànàbí náà bá sọkọ́ Abdurrahman bin Auf radi Allah anhu ọlọ́ntà ya Rasulullah ànàbí ẹ̀yìn náà arákùnrin awárùgbà yìí náà ní ìmáni lẹ́yìn náà sí àwọn sọkọ́ ànàbí rẹ̀ Abdurrahman ìnnà láàyè náà tẹ́jùmáà wàhálà ìbò sí ohun ojú mi ojú mi ń oju ojú mi ń sọkọ ọlọ́kọ́lùbọ̀rẹ́ àṣù ọkàn mi ń banújẹ́ gan inú mi ń bàjẹ́ o ṣùgbọ́n ìtọ́sí pé mo ní imani wà lánà ilá máa yọrí sí rọ́bà àwa ò ní sọ nǹkan kan àfi táàfì máa mú ọlọ́run bá wa yọnu sí wa àtọ́mọ̀ ẹnìkan kú mọ́tò rẹ̀ jóná ọlọ́mọdé sọ buwọ́ jóná làáfà bá bú ẹ sars imam èyí náà máa ń sọkọ́ wàlẹ́ wọn ẹ̀sẹ̀ já ọjà lánàá ni ọjà two point seven million owó cooperative náà two million ní seven hundred ní tèmi wọ́n lọ́wọ́ ẹnìkan imam nígbà ọjà géètì jóná aláwọ̀ ọmọ ìyá wa tẹ́sí ọjà lánàá géètì jóná mọ́tò náà wàhálà ìgbìmọ̀ fẹ́ ṣe àáfà ẹni tó sunkún wọ́n rí sí pé kò ní ké ní o onímọ̀ ẹni àbíyàwó ẹ̀bí bá ta ìsìn àbádọ́wò kan ní àkùsá àti mọ́ wọ́n lè máa ń ti wá àtúwà kọ̀yẹ́kẹ́ yìí lóò sunkún ìmọ̀ ní ní ìmọ̀ kágbára lọ́lọ́ ọkàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé aláwọ̀ tọ́jọ́ mọ́ ìmọ̀ nìyẹn ìṣe ọkàn ni. àwọn amadu ni jàwá rẹ̀ amadu ni jàwá rẹ̀. àwọn sí ara ń bẹ téèyàn ọba gbọ́ láti fi àáfà ẹ̀yìn tó mùsùlùmí gidi. a ní ká fara rẹ̀. kẹfẹ́ rí ni yí. ìlànà ah, ìsìlámù yìí ṣe kí ni o oníkèlè nígbà tá àti ní kò ṣe kú fún

wọ́n sì gbàgbé ọyẹ ká máa gbà àbá àdàgbọ́n ẹbí ẹbí kọ̀ ní ìṣeré èmi láìkí oúnjẹ pọ̀ ó gbọ́dọ̀ kà fara rẹ̀ kọkùn kébìrì ẹlẹ́sẹ̀ ni ọjẹ́ lọ́dọ̀ ọlọ́run jàmbá sọ clear ìbáadà wo ni ìbáadà yẹ amadu jawara iṣẹ́ ara ni àwọn ìbáadà kan wá ń bẹ ìbáadà tó máa lè yà jàmbá kí la pè é ìbáadà tó máa lè yà owó làbí máa ń ṣe irú ìjọsìn yẹn ni káyọ̀ zàká sí pé a máa ń ṣàdúà ọlọ́run ṣàánú wa o mọ̀ sí wá ní olóko ìsìláàmù mẹ́ta jẹ́mọ́ ẹ̀ sàmì sẹ́ẹ̀mọ̀ tó máa dúà tí mo ṣe o ọmọ ìyá wa kan lọ́kọ́ ṣàdúà o níbi prógámù kan tá àwọn ẹjọ́ kan lẹ́yìn ọ̀dọ́ ẹ̀yìn àfáàfin ẹ̀yìn ẹ̀ ṣàdúà o ọlọ́run mọ̀ sí wá lólóko ìsìláàmù mẹ́ta ìmánì ìrun ààwẹ̀

wala mu yẹ́rùfù wala mu yẹ́rùfù ó ń tọ̀hún kò wá bú kò sọ̀rọ̀ bú kò fèsè sí ibú ó wá ṣe ájì rẹ̀ bó ṣe yẹ kó ṣe fẹ̀sẹ̀ ájì àlìjàwárí ẹ bá ájì ń sọ òyìn da ọlọ́run wa ní ẹni tí ó lè lọ hajj tó dáa ní káfí ọ̀dọ́ lọ. twenty nineteen táwa lọ sí ájì àfa wàláì ìdùnnú rẹ̀ ọ̀tá mi dùnú ọkàn mi sàmọ́ wà káàbà lè covid ó ṣe múra ó wùrẹ̀ kí n ti lọ. àfa máa ń dàkálà wú kánà àmì nù èyí ò lè gbọ́ àyà yé lọ sí ájì wàláì mi èyí tọ́kà mi sínú mi àtúndé lẹ́gbàgbọ́ tó gbé wọn lọ àwọn ti kú ọ̀ká àbáyé yóò jú bá ṣe tàwa fùdù àmúlé zamzamu àṣẹ nàìjíríà àbó katira láìbírì wọn nínú nínú haramu gẹ́gẹ́ akàgbẹ́sọ́lájì ànàbí akàdímákà torí pé ẹ bá nífẹ̀ẹ́ ìjọsìn tí èsẹ̀ ń tọ́ lọ lọ eyín tí èsẹ̀ ń tí ń wábi tí omi zẹ̀mìzẹ̀mì ti ń sọ ọ́ kí ìmọ̀ tí eléyìí ò bá lékún ní ìmọ̀ ẹ̀lì tí wọ́n wábi tí omi zẹ̀mìzẹ̀mì ti ń sọ ọ́ kí ẹni tó fẹ́ sin lọ́n tààrà nínú kàábà ìwọ gan mọ̀ wípé máa ṣe àlọ́wù láwù wátá ìlàsílà ẹ ń bá rí àjì ṣe torí àjì nídìí kéyìn ọ̀dá pé o àwọn tí ò bá dá pé ọlọ́wọ́ gbà bẹ́ẹ̀ ó súnmọ́ kánmọ́nì ládàtà wà dá pé ìjàmọ́ ẹ̀gbọ́n tí mò sọ yé àwọn aṣẹ́ kan bẹ téèyàn ó fi láti ṣe tó bá dá pé pàápàá téèyàn bá fi ojú ara ṣe ọ̀pọ̀ ni ẹ wà ní ẹ̀ẹ́nà gangan ìnà fún rẹ̀ nídìí kó trump ẹ kó bẹ́ẹ̀ lọ sí àràbà àràbà wọ́n sí ló sẹ́lẹ̀ bá ló sẹ́lẹ̀ bá bàrà sí ẹ lọ sí jámúra ẹ ju kó jọ́kiri jọ́kiri ẹ bá wulè ju jọ́kẹta ẹ bá wulè dáwọ́gbé ẹ̀kọ́ ìgbẹ́ ọlọ́run fún ṣọ́ọ̀tù kò bá kọ́ àáfà gbogbo tàwa fún ẹ ṣe tàwa fún ẹ kẹ́ẹ̀ta tàwáfùlù kùdú ni tàwáfùlù ìfàbọ̀ ni àti owó ní kẹta tàwáfùlù wìlà lẹ́nu pé tó o bá ìgbà yóò má kà áfà olé olé fè tí ẹ bá ti bá covid nineteen yìí tí social distance wà wà tẹ́yìn àmọ́ lọ bí bí ẹni tí ọ̀dà pé kọ́lọ̀ bá ní ká covid yìí kó o tí ẹni bá ti wọ́n tàwáfù táwọn ti ra wa àṣẹ àṣẹ àtògán wà ń bẹ̀ tẹ́ni mo ṣe wo tàwáfù tó ń ṣe pẹ̀lú covid yìí mo rò pé wọ́n lọ

ń sun ẹkún oníwọ̀ lọ àwọn ọmọ ní ìmọ̀nì láfíríkà o àtẹ̀mọ́nì ti wá ní problem afá ẹ bá mọ́ tó lọ ṣe lóòlù ìṣòro ìṣọ̀kú torí náà rọ́jà àkàyẹ̀wò méjì wọ́n làdá tí òkú mòwú yóò padà sí nàìjíríà yóò padà sí ọ̀yọ́ state yóò padà sí ìbàdàn tá a ti ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìjọ tí màmá rẹ̀ bí. jẹ́wọ́ sẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ní sọmọ tuntun lẹ́sẹ̀ lọ́rùn làwọn àwọn kọjá ìkọlọ́run wọlé ọmọ tuntun tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ó ti fọ́ ọmọ tuntun tí ọ̀lẹ́sẹ̀ sáré ọmọ tí èsì ìforíkalẹ̀ tí ò sàlùwà lárí ó ní ọmọ tuntun <coughs> àdébí àtàwọn yóò padà sílé gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe kí ní o tí ò lè sọ lọ́wọ́ jẹ́mọ́ sọ ayẹ́ká mọ́ lọ ájá sí ọ̀dọ́ sẹ́wárí náà tó ti já sí wípé kò rọrùn kí gbogbo ayé lọ sí hajj èyí ò túbọ̀ sí báwa mùsùlùmí nílẹ̀ yìí àbá àní sọ̀rọ̀ sì máa sọ kí ẹ̀yin tí ẹ̀ bá tí lọ ájì ẹ lọ máa dáwọ́ ájì pàmò opportunity lè fún yín ọdún méjì ti lọ báyìí ó lè jẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ lò fún àbí dáadáa fún ọ̀nà lọ́ máa dáwọ́ ájì pàmò báyìí pẹ̀lú àṣọ nẹ́ẹ̀sì ọlọ́ọ̀dẹ̀ káwọn ha náà wà nínú tó wà ń ṣùgbọ́n àwọn àfáà wá lìsì àwọn nǹkan mìíràn tọ́já sí pé ẹni tí ò bá ti ìwádìí olú máa ń ṣe ṣùgbọ́n èèyàn kọ́ ni bí tí mo mọ lẹ́nu torí náà gbogbo wa ká kọ́ gbà pé lílọ ṣe hajj àǹfààní pọ̀ ń bẹ àǹfààní alákọ̀ọ́kọ́ ni pé a pé ọ̀kan nínú orígun ẹ̀sìn wa àǹfààní ẹlẹ́ẹ̀kejì ájì ó ń kọ́ wa pé mùsùlùmí èròjú àti náye tó wó bá rí ọjẹ́ sí tọ́lọ́ jama ẹwọ báwo èèyàn ṣe ń tìfà ilé ilé kan bẹ tí mo wó ìjọ òní nítòsí ibi kan tí mo lọ ah, ah, ọwọ́ iwájú ilé lásán mo ń wo gbogbo design kan fún pé ah, design yìí lásán bí millions of naira ilé yìí pẹ gbogbo nǹkan lò gbogbo àwọn akéwì ẹbí ṣe ń tẹ kọ̀rọ̀kọ̀rọ̀ fún ah i'm sure nàìjíríà kan ti lè lè àwọn èèyàn ńlá mọ́tò fún ẹgbà kanu kan gbà kan ní pẹ́lẹ́kọ́sì àtẹ́sẹ̀ tí mọ́tò kan jóná wọ́n lẹ́ni yẹn látara kówó tó ee ee twelve million is burning twelve million is burning no twelve million is burning please rescue me twelve million is burning kọ̀nà tí pé mọ́tò ló jóná owó tó jà ló ṣe kí ni o lọ parí nígbà tẹ́lẹ̀ kára mọ́tò twelve million mọ́tò yẹn I'm hundred percent sure kò lè yes or no kálọ́bá mánéèjì ẹ̀wọ́gùn lọ́dún márùn ẹ̀yìn ọdún márùn lọ́wọ́ àpàrọ̀ kálá rẹ̀ wáì táwọn ò lè ná owó fún tọ́jẹ́ pé yóò sọ wá dọ́mọ tuntun táàrí ìyọ̀nù ọlọ́run láyé àtijọ́ gbẹ̀dà òkèèyà mọ́ làwọn àáfàá ti sọ fún wa pé gbogbo ẹni tó bá ti lọ sí hajj tọ́mọ̀ wípé èèyàn máa ń náwó fún tọ́lọ́run òsì ò ní jẹ́ tiẹ̀ mọ́ èmi kí mo sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Anabi wa sọlọ́lá rẹ̀ ẹ̀jẹ̀ hadith yẹn. afáwà fúláìfù náà àgbà àfọ̀dé aláàánú nínú hadith eléyìí tí mọ́mọ́ wa tọ̀kùnrán ní tí wọ́n gbà àwọn àfọ̀ aládìbò ní hadith hasan ẹ máa ṣe àti ẹ má kí àti mo dùn mí sẹ́ráwìn yẹn iṣẹ́ ń bẹ táwọn ẹ̀yin ìmáàmù fẹ́ ṣe ẹ̀yin àáfà iṣẹ́ ń bẹ fẹ́ ṣe over seventy percent àwọn èèyàn wá nílẹ̀ Yorùbá wọ́n wá táìtù lọ wọ́n wá ilé mẹ́kà lọ wọ́n lọ ya fọ́tò ní Saudi ìtẹ́lómi lọ ṣe ilé ẹ̀sẹ̀ ní pẹ́lómi gan ni àáfà kẹ́lómi ò tó dé gan èsì tilẹ̀ kó máa pé ájì rẹ̀ mọ̀lúbù yìí ṣíríkù lẹ́nu ní ìtò lọ́sùn ní àjì wọ́n ní ká lọ òkè àràfà ẹ lọ bí àwọn òkúta tó wà ní àràfà àwọn èèyàn wà kọ́ ọkọ̀ sí ẹlòmí ọkọ̀ ọkọ̀ ọmọ rẹ̀ ọmọ mi rasaki ọmọ mi rasidi ọmọ mi aisha ọmọ mi fatima ọmọ mi kadija ọmọ mi hasan ọmọ mi abdullahi ọmọ mi abdulrahman ẹlòmí ọkọ̀ ọkọ̀ sí bí àmọ́ bá òkúta sọ̀rọ̀ abdullahi yóò dàgbà òkú abdulhamid jọmọ mẹ́sìn àbá àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ àwọn òkúta òkúta bí òkè bá dínì òkè wúdú àwọn èèyàn ti kọ́kọ́ sí lọ ẹlòmí ọkọ̀ yìí àmọ́ ti owó àbá ààrẹ ìrìnlẹ̀gẹ̀ àìkẹ́mọ̀ ṣe fẹ́yìn èèyàn yìí o ẹlòmí ilé kọ 10 million ẹlòmí ilé kọ kìíní kan dọ́là ẹbí àwọn tọ́wọ́ lọ jáde tẹ̀mọ̀ ìsàgírẹ́dì fún yìí o gbogbo ẹ̀wọ̀n kọ̀tà rò òkúta ó ti tẹ̀sí pé ẹgbẹ́ wọ́n ti dé ogun àwọn ẹ̀rọ ṣíríkùlélẹ̀ ṣíríkùlélẹ̀ ẹlòmí ọmọ pàlá ẹlòmí ọmọ fasọ rẹ̀ nọ báyìí yóò máa fi nọra yóò máa fa káṣífù. kí ló fà àwọn èèyàn gbàgbọ́ orúkọ lọ sí ní hajj èyí lẹ́lòmí ọmọ ọ̀rọ̀ tó yọ ọmọ ọ̀rọ̀ yìí tó ẹ ń bá lọ jẹ́ pé ó gbàgbọ́ ní hajj àti ọ̀rọ̀mọ́ra ànájọ́ àdìmọ́lá hajjá wà lọ́rọ̀mọ́ra ẹ máa dún ní máa jẹ́ àti ọ̀rọ̀mọ́ra àdíìdì ẹgbẹ́ pé ó kéré jù ẹ̀ẹ̀kan lọ́dún márùn-ún ẹ̀ẹ̀kan lọ́dún mélòó ọdún márùn-ún dandan kọ́ ni kéèyàn máa lọ ájì lọ́dọọdún tí ìbá àtàwọn tí bá ń kó èèyàn lọ ájì náà sẹ́rí pẹ̀lú ọ̀rọ̀ nàìjíríà ti wa mi ò sọ sáúdí o mi ò sọ kọ́tọ́ọ̀rù o ní nàìjíríà ti wa aspẹ̀tìrùlà tí ìbá àṣẹ jẹ́ pé ọ̀n bá bọ́ọ̀lù èmi ò ní àdìbáyìsì ẹ̀sìn ọdọọdún ní kọ́lọ́mọ ẹ̀sìn hajj sẹ́ẹ̀kẹ́ ìsọpọ́lọ̀ lọ sọ bẹ́ẹ̀ lánàá bí lọ sọ bẹ́ẹ̀ nínú tẹ́mi gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ ànábì àtàwọn àlàyé mi ṣe ìlú tó pọ̀ nàìjíríà yìí pé tí èsì kò kó yàn lọ ájì máa lọ ájì bí ẹ̀ka ẹ̀ka bí ọdún mẹ́ta ẹ̀ka bí ọdún mẹ́rin ẹ̀ka bí ọdún márùn-ún ó tó nígbà bá ti kọ́ sàlá àwọn yòókù tó ń èèyàn pọ̀ táwọn èèyàn ṣe ájì máa ràn àwọn èèyàn pọ̀ tí wọ́n ní kọ́ ọ àwọn àdìsí pọ̀ lórí one point seven million rẹ tiẹ̀ látẹ̀yìn kó fi gbogbo nǹkan ti dẹ́nu òkè àáfà téèyàn bá ní two million lọ́wọ́ tó bá fún èèyàn mẹ́rin nípa five hundred thousand àáfà bá ti nàìjíríà dàrú yìí àwọn náà ọmọ ẹ̀yọ sàkàlẹ́yìn ọdún méjì mẹ́ta mẹ́rin so ṣùgbọ́n tá à ń sọ ni pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wa lọ ájì lẹ́ẹ̀kẹ́ pẹ̀lúpẹ̀lú lẹ́ẹ̀kẹ́ àárín nǹkan sí ọ́ àdìmúlá hajjá wà lọ́ọ̀rù mọ̀rọ̀ ànábì àsàlà ní ẹ̀ẹ́dún nímọ̀ ìmọ̀ àti ájà ájì àti òmùra fa ináwó máa yẹn fi yá àná lọ́fà kan ànábì àṣàlà wọn ní sẹ́ ẹ̀rí ajé àti múra tẹ̀ wò ní ọmọ ilé ó sì dànù yẹn fi yá àná lọ́fà kọ́rọ́ wà gbùnú bẹ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣàlà wọn ní méjèèjì máa ń lé òsì àti ẹ̀ṣẹ̀ dànù yóò kù ẹ̀ṣẹ̀ yín dànù yóò dẹ̀ lé òsì dìnnà gẹ́gẹ́ bí kíní ẹwùrí alágbẹ̀dẹ yẹn bí ó ṣe tọ́ bá ń tó bá tó bá fi fẹ́ irin yóò ṣe fẹ́ ìdọ̀tí kúrò ní kíni o kábàtúlà àdì tí ó fẹ́ dọ̀tí kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ ni ajé àti múra ni ó yọ òsì àti ẹsẹ̀ kúrò lára wa sẹ́ni pé mùsùlùmí ọlọ́run tó wá lórí púpọ̀ ẹja àtúntì kó ń bẹ̀ wọ́n so àìsí bẹ́ẹ̀ fi yé wa pé kò sí etí mùsùlùmí ọ̀gọ̀dọ̀ yìí lọ́fọ́ lọ́wọ́ ó fi yé wa pé bọ́ọ̀ bá ṣe wá náwó yẹn òní tó sì òní ó sì jìnà yìí tọ́lá ọ̀bọ̀ náà sọ̀rọ̀ níbi tọ́lá ti máa ń gbọ́ kò sí bí ọlọ́run sí gbàdúrà ó lè gbàdúrà bàdà ó lè gbọ́ ládùúgbò yìí ó lè gbọ́ ládùúgbò tìlú náà ṣùgbọ́n yọ àwọn àyè afẹ́ tó ń bẹ́ńbẹ̀ wọn àfà torí náà ọlọ́run bá nílé kó fífi kó gbogbo ayé kí mùsùlùmí kọ̀ọ̀kan láàrin ẹ̀kọ́ wọn máa lọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí mọ́tò lálàkálùkù ní àbá ilẹ̀ bá rọrùn tó wọn náà wọ́n tó three million two point eight million àní n'oge ẹ jẹ́ òtò lẹ́nu wa nígbà mo sọ wọ́n láti ẹ̀kọ́ kọ́ lọ. torí náà kágbà pé ìmọ̀ lọ sí hajj ìmọ̀ lọ sí fún aṣọ wá di ọmọ tuntun ni ara tí jẹ́ ká ta òsì ni ara tó lọ́ máa ní kí ayé ọ̀dà ó ṣe o kò kọ́lọ́kọ́ gbàgbé wa. wa ní ájì oníṣe pẹ̀lú kí ni o gẹ́gẹ́ bí ọdún òtúnú àwẹ̀ ṣe ní ṣe pẹ̀lú Ramadan sẹ́ẹ̀rí ọdún méjìlá nínú Islam ọdún mélòó jẹ́mọ́ ọdún méjì ọdún méjèèjì sì rèé mutaalliqan bi rukunai min arkani Islam méjèèjì sopọ̀ pẹ̀lú òpó méjì nínú òpó márùn-ún tó Islam gbòòrò ìtúnu àwẹ̀ sopọ̀ mọ́ àwẹ̀ Ile sopọ̀ mọ́ hajj torí kò sí léyá tí ọba díjọ́ kejì àràfà kódà kí covid ọlọ́run tí ó lé Saudi o ó lé Saudi ní bí wọ́n ní pé à ibò ní Saudi gan o à sọ ní ìjọ oníjú àràfà àwọn mọ̀lẹ́kà wàá gá àràfà jẹ́wọ́n ìṣẹ́gbọ́n tí mo sọ kò sí ọdún kẹta àràfà ò ní wáyé ẹnu báwo èèyàn nìkan lọ sí hajj àwọn àjọ ni wọ́n sí hajj àwọn àjẹnà àwọn ọmọ ẹ̀yà wa bá a tẹ́tọ́ wà sí àjẹnà wà bí tó ń gbọ́ wà sí wájá mùsùlùmí wọ́n ní lẹ́sọ̀ ó lè máa lọ ọkọ̀ kẹ̀mọ́ bá tiẹ̀ lọ ah, àwọn ọmọ ẹ̀yà mi lẹ́sọ̀ ọ̀rọ̀ fẹ́mi náà gbọ́ wà sí ó lè jókòó lórí fóònù mi ó lè jókòó lórí tí àgbọ̀n wọn dání ó lè jókòó lórí etí láwà ní ìlú ìwọ́n ọmọ ẹ̀yà mi mùsùlùmí mi kò ní torí láburú kankan bọ́lá ti dáwọn nìyẹn èyí tó bá já aláburú wọn ní máa ṣe kí ni o sẹ́ẹ̀ pé aláburú náà wà ní àwọn èèyàn tó jẹ́ tọ́ọ̀tù tó ti fa gbóyó nínú àwọn tó lọ dàbú òrò òdùnú ní òní sáàjọ̀ lọ́dà wo lòlù ẹ̀ dáni ìbáwọn èèyàn bẹ́ẹ̀ làwọn aláburú náà wà ní àwọn àlùjọ ẹ ń bá jẹ́rẹ́rẹ́ nù wọn àwọn lọ àjì àwọn náà wọn sàràfà tó bá wá sí àràfà ọmọ ń jẹ́ yẹ́wọ́mọ̀ tààsẹ̀ mẹ́ńdẹ̀lẹ̀ ìjà ọjọ́ kẹsàn-án oṣù hajj òun làwọn alájì máa ń ṣe kí ni òun làwọn ń gàràfà ẹni tó bá gun àràfà ṣẹ̀rí ọ̀fẹ́ kọ́ bá wẹ̀ àfà àràfà gangan fún rẹ̀ ó lóore dàmú lọ ìwọ sábà ṣe sani ọmọ àti láìláì lọ́la wà dáwọ́ láṣẹ rí kan làwọn olùkọ́ lọ́lọ́gbẹ́ ọlọ́kùnrin ṣe ń kọ́dé àwọn àdúrà máa tọrọ àdúrà máa tọrọ bàrà láti náà ti dúró máa tọrọ orí ayé àtòrí ọ̀run rántí àwọn ọmọ ìyá rẹ rántí orílẹ̀-èdè wa Nàìjíríà rántí gbogbo ayé rántí àwọn mùsùlùmí tí yà ń jẹ falẹ́sì rántí àwọn mùsùlùmí tí yà ń jẹ láwọn ìlú mẹ́yìn

débi pa wá tá a gbà wẹ̀ nínú covid àfa nínú covid ní láti àbí bẹ́ẹ̀ ni twenty twenty ẹ ti gbàgbé mélòó lọ́rẹ̀ lọ́lẹ́yà wá fún nínú àwọn tọ́lá wọn jà fún wọn ọ̀jà fún yín ọ̀gẹ̀rẹ̀ wọ́n jà fún pẹ̀lú ara wọn àwọn akẹ́yìn jà fún níbo la ti jọjọ́ pẹ̀lú ẹ̀jà fún Yorùbá ilé ẹsẹ̀ Yorùbá fẹ́ yíbo nínú ẹ̀ jà fẹ́mi àbá sọ́jà fẹ́yìn sọ́jà fẹ́yìn àwọn ẹsẹ̀ Yorùbá ẹ̀ jà fún wa ẹ̀ ń jà fáwọn tí wọ́n ń ṣọ yín àti fẹ́ ara yín ọ̀rọ̀ sọ́pọ́ọ̀tì yìí o àfikò wà láyà sọ́pọ́ọ̀tì rẹ̀ ṣùgbọ́n kò rọrùn báyẹn ẹ lọ́wọ́ sí ilẹ̀ Sudan ẹ lọ́wọ́ ti Libya sí àrùkúrọ̀rùn kéèyàn kẹta lè yá ni tí Yorùbá fẹ́ dájú ó kèé ṣe wàhálà ara nílẹ̀ fi dájú ó ṣe báwọn e, gbogbo àwọn rẹ́ẹ̀pù yìí èwo lọ́sọ̀rọ̀ nù wọn ẹ̀ẹ̀dẹ̀ rẹ́ẹ̀pù l'Àbújá ẹ̀ẹ̀dẹ̀ sẹ́dẹ̀tọ̀ l'Àbújá ṣe báwọn ni wọ́n sọ̀bí tí wọ́n ara jókòó kalẹ̀ tí wọ́n kọ́ ẹlẹ́fẹ́ gba Yorùbá nation a ní kí ni aims and objectives yìí ẹ̀rí fún wa kíni kíni kíni blueprint yí ìlú wo ni ó jẹ́ capital ìjọba ní Oòduà nation àwọn wo ni ó jẹ́ president bẹ̀ sẹ́yìn fẹ́ gbógun ti jáàbù náà lẹ́jẹ̀ president ẹ̀yìn fẹ́ gbógun ti jáàbù ẹni tẹ́ ń gbọ́ ọtẹ́ ìkáwọn èèyàn mẹ́lẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́jẹ̀ Oòduà nation sẹ́yìn ọ̀gbọ̀n tí náà lẹ́jẹ̀ Oòduà nation ẹ̀yìn tẹ́ ń gbé ajẹ́ táàkì náà lẹ́jẹ̀ Oòduà nation yóò burú jù lè fẹ́ náà fi jẹyìn lọ náà ní gbà tí ó gbàgbọ́ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí àbá kọ̀ọ̀rọ̀ nù kẹ́ sáré yà ń kẹ́ ọkọ àtìyàwó gan tó jẹ́ pé small entity sábàdà ìfọ̀nsì tó rọrùn jàmọ́ wàlẹ́ ọkọ àtìyàwó kí ní àìfọ̀nsì ọ̀kẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀rùn kálọ́lọ́ tó di bí ẹ̀yà kan ẹ̀yà kúrò kìí ṣe bá ṣe máa ṣe nìyẹn àwọn tó ṣe bẹ́ẹ̀ ẹ lọ bèrè wà àwọn ará Sudan bí a rí kírẹ́tì náà ẹ lọ bèrè ti Libya ẹ lọ bèrè àwọn ìlú míì náà bọ́sẹ̀ máa ṣe kọ̀ ẹja sì yẹn lọ kí lọ wá kan àwa ẹgẹ́ bí mùsùlùmí ilé yá ní í ṣe pẹ̀lú kéde o hajj tá a bá dé hajj àwọn èso ẹ̀yàmẹ̀yà Yorùbá òyìnbó wàláì mo rí òyìnbó báyìí tó bá mi ya fọ́tò ní Kaaba mo tún òkè lù sí mo dúdú lákílákí hajj sí mo dúdú bí nǹkan mi mo wá ẹgbẹ́ lóde fẹ́ẹ̀ lóde bá fọ́tò yí èkó ìjẹba ìjẹba èmi ti dúdú jù wọ́n lọ ìwọ́n pupa lọ́ọ̀sì àtijọ́pọ̀wọ́ ilẹ̀ tó dùn ó tún sálámà sí ni wà láì mu ọmọ sáwọ́dí adédè àtọ́sílẹ̀ nọ́mbà rẹ̀ òun gbóyìnbó àjọsọ̀rọ̀ ó tún fi wọ́sáàpù nọ́mbà ẹ̀ kájọmọ́ kọ́mílẹ́kẹ́ àbá kò sí Yorùbá kò sí Ìgbò kò sí Haúsá kò sí Ghana kò sí French lọ́ba ti dé mọ́kà ọlọ́ọ̀sẹ̀ lọ kò ní dá fún Yorùbá rẹ̀ àtàwùsá àti Ìgbò rẹ̀ tó gbé ṣé Yorùbá náà fi kírun ni

á kọjú káàbà kan náà á wà láràfà kan náà á lọ mọ́sẹ̀lìfà kan náà lọ jámúrà kan náà lọ mìíràn kan náà lọ ọmọ káàbà kan náà gbogbo nǹkan wa kan náà aṣọ wa wà láì kan náà ẹ ń bìrì láì. tá a bá ti wá gàràfà àwọn tí ò bá sí ní àràfà àwọn gbàwẹ̀ yẹ ọmọ àràfà èyí ó kan ìní àti ọjọ́ tó bá ní òní lọ́jọ́ àràfà o òní ní kí ni o ọjọ́ àràfà tẹ́ ẹ mọ́ táwọn ò ṣe ẹjọ́ mo rọ́ kálukú wa kódà ìwọ tó ọba nílé ká ìjọ náà dàwó ìwọ tó ọba ṣe súná ọmọ kí àsìkò súná ọmọ sí rọ̀lẹ́ káwọn èèyàn wá ṣe tọ́ọ̀lù ní kéde o bàbá àbò ní àfikọ́ five thirty six tàbí ọ̀wà dọ́dọ̀ rẹ̀ nípa tàbí tí ọmọ ṣe kéde o tí ọmọ ẹjọ́ sí wàhálà ìwòkùn gbàlá adá tó pọ̀ mo máa ń láìkì irú súnà wọn náà láyé kí súnà mọ̀ ìrọ́bọ̀ sí ọjọ́ àràfà àbọ̀jọ́ àwẹ̀ muharram ah àbàtí kò sí tùṣàwá ẹ̀ téèyàn ò ládà àwọn mùsùlùmí kó kọ́ máa fóúnjẹ ẹ̀mí ṣe sọ́ọ̀rù ọmọ agbó alùbáríkọ̀ tó máa pọ̀ ni torí náà wọ́n bí ànábì sọ̀rọ̀ máa rọ̀ sọ́là nípa àwọn ẹjọ́ àràfà yẹn àwọn ẹjọ́ àràfà yùkáfíù sánà ó di di ẹ̀sìn ọdún kan ẹ̀sìn ọdún mélòó jẹ́ wẹ̀ ẹ̀sìn ọdún kan Ma wà mùsítẹ̀kìbálàtà màdíyàtàn ọdún kan tó ti lọ àtọ̀dún kan tó ń bọ, ọjọ́ tó mélòó jẹ́ wọn ọjọ́ tó mélòó àwa tá a lọ agbára ẹ̀jọ́ ara ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó bá wá àdìjọ́ kejì á máa wá pẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo alákọ̀ọ́kọ́ nínú Islam láàyè júùsù filẹ̀ àbọ́rí ìlàlẹ̀ àdáà àwọn àfáà wa ní ẹran tọ́tọ́ wọlé ya oríṣi ẹran mẹ́rin ẹran mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ń pè ní àdáà tọ́lọ́ ní òyìnbó súra lórí ẹ̀ fún ẹwà rẹ̀ ẹran mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ dá ọkọ̀ yìí ẹjọ́ ẹ gbọ́ mi o gbogbo táwọn èèyàn àwọn èèyàn ti darí lọ́dún yìí wọ́n ti di mí darí tí mo ti dáhùn rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àtàwọn àyè mí

ṣùgbọ́n ó ní masculine and feminine gender ìbáà jẹ́ akọ rẹ̀ lẹ́fipá léyá ọwọ́ léyá lọ́dọ̀ ọlọ́run ìbáà jẹ́ abo lẹ́fipá léyá ọwọ́ léyá lọ́dọ̀ ọlọ́run jọmọ́ sóyà bí òye alákọ̀ọ́kọ́ ni àlè ìbílù làkọ̀mí ọwọ́ léyá lọ́dọ̀ ọlọ́run jọmọ́ sẹ́ ń gbọ́ mi iye lọ làkọ̀mí ṣe kí ni o ọwọ́ léyá lọ́dọ̀ ọlọ́run mọ̀ ń bọ̀ wá sórí èjì o ẹjẹ́ kọ́sọ̀nà tó wọlé yá mẹ́rin wà sọ èjì làkùnmí akọ àlèpá làkùnmí abo àlèpá ìnira lákòókò ẹlẹ́kejì àlùbákọ̀ màálù màálù màálù akọ àbí màálù abo ọwọlé yá lọ́dọ̀ ọlọ́ ẹlẹ́kẹta àlùkábùṣù ẹran àgbò Agbo agbo. ìbá àwọn ajé abo kí la máa o àgùntàn òun náà wọlé ya alimazu òun ni òbúkọ lọ́dọ̀ tí ń bì òun òbúkọ mẹẹ tí òbúkọ dé olóṣè kíni o àwọn kíni ọmọ mùsùlùmí ewúrẹ́ tiwa òfin kan tiwa ẹsẹ̀ kí ni o kèé ga yes or no mo sọ̀rọ̀ táwọn bá máa ṣe kí ni o ìran kan náà ni wọ́n máa zù náà ni abo rẹ̀ kí làwọn máa pè bí ìlà máa pè lè wúrẹ́ àyíké abo náà bù kọ́ á lè wúrẹ́ sọ́díyé ewúrẹ́ abo lòun òun ni ó bò bù kọ́ irú tí ilé haúsá tó ń jẹ́ mo sọ̀rọ̀ òun náà láàbò tí máa bí ní sòwòrò tí máa dáhùn ọwọ́lé yá jama sẹ́yìn ti clear pẹ̀lú tí mo sọ ohun tọ́kì ìbá àdá tó kò kó ọwọ́lé ya. sẹ́yìn báwọn tọ́kì kan bẹ ẹran ara rẹ̀ ju ẹran àgbo lọ mo ti rí tọ́kì kan nílò gbòmọ̀ sọ báwọn tí tọ́kì ń gàgà àlùfẹ́ ní yéè tọ́kì lọ́ga tó báyìí ọrọ̀ ẹ̀ lápá tí wọ́n bá kúrò ṣe súná ọmọ kọ̀wọ́lé yá lọ́dọ̀ ọ̀lọ́ ìbá àga kọ́ga tó kò kó ọ̀ tọ́kì ọ̀wọ́lé yá

òbúkọ òbúkọ mùsòrò ewúrẹ́ ìrànkaná gbogbo wọn ó gbọ́dọ̀ pé ọdún kan oṣù mọ́kànlá àbọ̀ rẹ̀ owó léyá bóò láti máa pọ̀ pọ́dún kan àwọn àáfàá ní pẹ̀lú kẹwàá àwọn tó ní fíbrọ̀ àwọn tó ní experience àwọn tí tẹnu lọ́rọ̀ yẹn tábà rí ewúrẹ́ pé àpòpọ̀dún kan wà láìpọ̀pọ̀dún kan ọ̀dọ́ kan lọ́dún kan sẹ́ẹ̀pẹ́sẹ́ tí wọ́n ní ó ti níbi kan bóyá wọ́n fọwọ́ sí lẹ́yìn bóyá wọ́n fọwọ́ sí lọ́rùn mo bá mọ̀ táwọn tó jẹ́ pé fìdí wọn nu wọ́n mọ bá ṣe máa ń dẹ̀ran tó bá wọ́dún kan mọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú kábàrù ti kọ̀ ẹni tá a trust bóyá bí ìyá tó fẹ́ ta màmá ẹlẹ́yà fẹ́ ta ẹran rẹ̀ gba ọkọ̀ ìyá mi nígbà wọn fi júlẹ̀ la fẹ́ fi léyà ilé ìfẹ́ ilé ìlànà àmì náà kó fìdí ilẹ̀ rẹ̀ níbi àmọ́ ò lè parọ́ sẹ́yìn kó ti pọ́dún kan tó oṣù méjì bá wọn ẹ tó bá ti fún yín ní information tẹ́ ẹni pé ẹ trust ẹ tí ọba pọ́dún kan mọ́ òun ló ní wàhálà lórí ẹ ẹ̀yìn ti ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ẹ ṣe bàbá sẹ́rẹ̀ ìṣe pọ̀dún kan lẹ́yìn ọdún kan lọ́dún kan mọ́là sẹ́rẹ̀ ìpọ́dún kan wà láyé tàbí ìṣúwẹ̀ nìlá láyé ọba tó pọ̀ náà fúra ó dàbí ọba pọ́dún kan ìwọ́n ti ṣe tọ́lọ̀ ń fẹ́ ṣe òun ló ní wàhálà débi pé mọ́ọ̀tù wàhálà tàbá ti pẹ̀rẹ̀ yá lọ́dọọdún ọ̀rẹ́ kí yẹn fún wa problem ẹran tó bá ti kọ́dọ̀ kan tó jẹ́ múlẹ̀ àmọ́ ẹran ẹlẹ́kejì ní àgbo àwùjọ òun náà gbọ́dọ̀ kọ́dọ̀ kan tí ọba ti kọ́dọ̀ kan kọ̀ wọlé yá ṣùgbọ́n torí bá a fúnra di ìfì mi lórí àgbò jàmọ́ ẹ̀gbọ́n mi dáadáa òun ká ní ìyẹ̀wò á gbìyànjú kò rí àgbò àgbò nìkan atagutan lónídàájọ́ tí wọ́n sọ yìí kò lọ́dọ̀ ewúrẹ́ òkú ara yìí tòtú wa lẹ̀ alẹ́ pa àgbò tó bá kó sílẹ̀ fà èyí ohun tá a bá rí kí ni o ọlọ́run tó bá ní tó lé ìlú wa ṣe sẹ́wọ̀n gánà wọn lọ́dún ẹ má bínú o sáré tó ti lẹ́wọ̀n léyà ńlẹ̀ ní wàtá àjókòó ẹ má bínú ẹ má gánà akọ́ni ọwọ́ ẹ̀ ọ̀bẹ wò mo serious bàbá wàhún ẹ̀yìn nìkan tó ẹlẹ́yà ẹ̀yìn nìkan wọ́n ń ṣe ni àwọn ń ṣe ẹ̀fẹ́ mú kan lè tẹ̀ sí ẹ̀ lọ rà alẹ́ tó ti lọ kówó rà ẹ̀yìn òkówó rà bá jẹ́mọ́ sáàmọ́ tí mo ọ̀bùdáàfù lọ́dún ládùúgbò tí wà ní òkì rẹ̀ nàìjíríà wọ́n sì tàlẹ́ stress ládùúgbò wa muslim àwọn èèyàn tí ìrò wúrà tàbáwọn èèyàn dẹ́rù pé ọmọ tó bá fẹ́rẹ́ léyà kànlọ́dún ìfẹ́rẹ́ léyà bá kú yóò sì bá bá láàyà jẹ ìbá kàdísì ka kùránì fún yẹn lẹ́mọ̀ ẹ̀fẹ̀rẹ̀ léyà kan so àwọn rams lọ́fà ẹ̀rí pé nǹkan ti ṣe wọ́n ẹ̀ dáhùn ni àwọn jẹ̀mọ́ rams lọ́fà <laughs> mo rí mọ́tò owó aládùúgbò àwọn ni àwọn tẹ́lẹ̀ náà fún rams lọ́wọ́ àwọn eléyìí ẹ̀rọ lẹ́yìn nífẹ̀ẹ́ ẹ tó wá lọ rẹ́jísà bọ́dì wa tí wọ́n <laughs> tọ́rọ ẹ̀sùn wọ́n wá sọ̀rọ̀ àwọn ti rams gọ́fà wọ́n bẹ ládùúgbò ti àná o wọ́n àlọ́ máa fẹ́ ara kàn ní gbogbo sátidé sunday àáfà ẹ̀rọ ti dé kùtà fi ń kàrí èdè téèyàn bá fi ẹ̀rọ one twenty thousand kan fàlàyé tó bá kú tí bàbá tọ́lé ẹ̀rọ bá mú ọ ọlọ́pàá ti àlejò lè jí ọ̀gbọ́n lọ lé kí lọ́lọ́gbẹ́ ẹ̀dá ọkọ̀ mọ́ ẹtí lòlò ibi bí báyìí ti ṣe nǹkan lóró fóònù gbogbogbogbogbò ṣe kúnnù ó fẹ́ kí ni lórí ọba rẹ̀ ọlọ́wọ́ lójú olóògbé èèyàn lọ́rùn ẹran mo rí àwọn ẹran tó yẹ pé one forty one fifty lọ́dọ̀ yìí ẹran àgbò rúdà ń gbà kan ló rúdà ẹran tó tóbi dìbò nígbà twenty thousand bá ọlọ́kọ́ sábà ń tún ayé ṣe ṣùgbọ́n fẹ́ rí nǹkan wọn kọ́ ni problem iye tó bá rí kan máa tà ọlọ́run fáwọn láì sí kíta àti ṣẹmútọ́lẹ̀ kan bí ọ̀rọ̀ ajì ìtàwọn ọba sì ṣe lọ kò ṣe kí ni o ẹ má fa àwọn mùsùlùmí o ẹ wọn léyà o tó bá tà two hundred ọlọ́run parí sí yóò ṣe fẹ́mi àti ẹjọ́ ẹjẹ́ àrà wà láàbẹ̀ ti ṣe lọ àwọn òfìsẹ́ a fẹ́ máa fi kàn ṣe alas lọ́fà ni pé kọ́lọ̀ tó bá ti lè jẹ́ gbàgbọ́ awa wò owó wa ọ̀ká ọlọ́dún kan ọlọ́dún méjì wọ́n pè ní eighty hundred one twenty mo sì gbogbo gbogbo sálárì mi lóṣù kan kọ̀kọ́dá thirty five ìyàwó ọ̀jọ̀ ọmọ ìjọ máa sanwó olé tí n bá rẹ̀ lọ twenty five lágbára mi ká àwọn ẹnìkéyìí kan sì bẹ níbi ọ̀nà màlẹ́ tó ń bẹ̀ wò yàrá débẹ̀ ẹ̀rọ yóò gbó olóṣù ìlú wa ní ọgbà twenty seven òde twenty bàbá bla mo ní twenty kan ní ìlú ẹ ẹ lè rí èèyàn bá dọ́gbọ́n rà ilé yáde àbí òbí tó bá jẹ́ àgbò tó bá wo sùn mẹ́fà ṣẹ̀rí àgbọ̀ǹda mo ti fi mọ́jẹ̀mú sí o pẹ̀lú mọ́jẹ̀mú ká mọ̀ ṣe kí ni o ká mọ̀ ní kápá ọlọ́gbọ̀n mo rò pé ẹ ti clear tó bá jẹ́ mọ̀ ọgbọ́dọ̀ ti pọ́dún méjì yọ ọmọ lo oko ọjọ́ kẹta tó bá wá jẹ́ra kọ̀ ní ọgbọ́dọ̀ tí ọdún márùn-ún ràkúnmí ọ̀rọ̀ sí ọdún mélòó márùn-ún ìyẹn ìdájọ́ tó wà lórí ọjọ́ orí wọn ọya ẹ jẹ́ ká tún ṣe báyìí nínú àwọn nǹkan mi tó fún wa pàtàkì ràkúnmí àti màálù wọ́n ní hukumun mushtarakun fi ìdájọ́ kan bẹ tó kó màálù àti ràkúnmí papọ̀. sẹ́rí ọlọ́run sàánú wá pọ̀ nàìjíríà o wà láì ọlọ́run àwọn orí kan bẹ́ẹ̀ méjì àtọ̀jẹ́ pé kálá bá lọ ní àwọn gúdú ìjà ah! oyún olóò nàìjíríà gan ìgbádùn òṣìṣẹ́ pé àwọn ọmọ ọmọ tóbi kọjá nọ́mà náà yà wọn tí ń àwa tá a wà láyé ọ́ àwọn oyún náà di ọmọ àti máa ọmọ òṣìṣẹ́ tóbi kọjá kí o àyè tó yẹ gbà àwọn kẹ̀mọ́ sọ pressure sí èmi ìyà tí ń jẹ àwa tá a wà láyé ó dọ́dọ̀ àwọn oní oní náà ní nàìjíríà kọ́nà ọgọ́jọ́ ọkọ̀ bá ní káyà kú. ṣé aláwọ̀ ìlú kan bẹ àwọn òlè wúrẹ́ tó pọ̀ wọn à lágbó tó pọ̀ kí làwọn ẹni lu wọn làkúnmí àti màálù. màálù síre ẹja padà sí nàìjíríà èèyàn mélòó ní owó alágbára tó màálù síre yá.

tó ń sọ báwọn èèyàn ó sì máa ní láádá sí nípa bí wọ́n ti tètè lè jí náà ó láwọn tó bá kọ́kọ́ dé wọ́n gbà láádá àkùnmí àwọn tó bá dé tẹ̀lé wọ́n gbà láádá màálù àwọn tó bá dé tẹ̀lé àgbò ewúrẹ́ adìẹ tí e dórí ẹyin wọ́n ní àdìsù làwọn ti gbé wọlé pé bẹ́ẹ̀ náà bá ṣe tóbi tó èyí tó bá lẹ́ran bó bá ṣe lẹ́ran láàásì òun náà ni ó lè má dá sí àwọn kejì náà àwọn àfáà ní rárá. àdìsí tẹ lo ànábì ọdún rárá ọ̀rọ̀ albukur ilà ìjùmọ̀ mímọ tètè dé mọ́sálásí jọ jimá ló sọ wọ́n ló bẹ̀rẹ̀ àbí àsálà wà kẹ́fà yẹ́tùrùkù nàbí sọ́lọ́mà sọ́lọ́mà ntíládà rẹ̀ pọ̀ yóò wá sílẹ̀ tó wá stọ̀n yóò wá lọ máa ṣe mọ̀túnú tí ò ní ládá tó táwọn ibi kú kọ̀ padà pé kọ̀pá mọ̀ kí ni máa pa ìdìmọ̀ kàbùṣù kàbùṣẹ́ ẹni àkọ̀rọ̀lẹ́ ẹni àmọ̀làhà ẹni àbí ti máa bá máa lú agbó ó níwo tọ́já sí kó ní kọ́lọ̀fẹ́ sí fẹ́ sí ó jẹ́ pé yá ń búrú bìsàwádé ibi ojú ẹ̀ báyìí dúkú àbẹ̀wà yẹ́ búrú bìsàwádé ibi bí orókùn ẹ̀bá ìdúdú díẹ̀ ní ẹ̀wà rẹ̀ ẹ̀yẹ̀ bá rí àgbòtọ̀ jẹ́ fọ́fọ́ tí dúdú wà ní ojú ẹ̀tọ́ wà ní orókùn àwọn àbá nílò tó dáa jù tó ló já sí pé lágbàáyé ibi tágbò bá wà kí náà máa pa òun àgbò ìlànà bí àsàlà náà pa tó fi kúrò láyé ṣùgbọ́n lábala pé ẹran wà lára màálù àti ràkùnmí èèyàn méje lè bá ojú tí wọ́n pa jàmọ́ ọ́fíṣà ìwọ́n tó ọ̀bà lágbára kọ́ ọ àgbo eighty thousand For tọ́láwọ̀ àgbo tó tí owó òṣèlú ti rí bí oṣèlú látòrí sixty seventy eighty ni o dó owó yọ padà dínwó bọ̀ bá ti pé ilé yàrá kú lọ́kẹ́jọ́ lébi táwọn náà rò pé àìkú ṣe orí bísínẹ́sì yóò fún wọn ni ẹ̀yin tẹ̀ ń tẹ̀rẹ̀ kábàbà bísínẹ́sì yìí jẹ́ ọ̀dà sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá ń sìn ẹ̀yin ó tún máa sinmi lẹ́yìn iléyà àwọn tí wọn ò sọ́kàtà yẹn lọ ṣe fast fast jẹ́ńbẹ̀ fast ẹ̀wọ̀n tí ọ̀sẹ̀ rẹ̀ wọ́n ẹ wá wọ̀n ládùúgbò àwọn ọmọ wọn sáré jọwọ́ lẹ̀ nígbà lókun méje ọyọ yasáré ta ó kú pé ìwọ̀n wò búlù ọlọ́run ní kálukú náà sọ́ọ̀tì o jama ìwọ pọ̀ lágbára kọ́ ọ̀ra ẹran seven sí eighty sixty fifty ẹ̀yìn méje lè dá forty forty thousand jama forty thousand méje nínú màá sí ẹ̀fọ́ màá sí pọ̀ olùlọ́jọ́ two eighty ah nígbà lóṣù èjì tó dáa. Ah. àtẹ̀tẹ̀ yẹn bá méje gábàdá thirty thirty thousand two ten àárín màálù kéde o two ten ẹ lọ́ra màálù two ten yẹn bájọ léyà ẹ pẹ́ méje kí ni wàhálà ilé ayé tẹ̀ báyìí wàhálà yẹn gbàlagà pẹ̀tẹ̀rọ léyà ṣètẹ́mi kí wọ́n sọ ní àtẹ̀jẹ́ àtàrà lọ́sàlà yẹn fún mi. ẹ̀yin méje ẹ̀ẹ́dẹ́ra ẹran olóṣù rẹ̀ fà ẹ̀dá thirty thirty thousand which is two hundred and ten. ẹgbẹ́ wa tọ̀sọ̀ sí ọmọ ọ̀dọ́ ayọ̀ ẹgbẹ́ ìlànà ẹgbẹ́ wò láàdá àwọn wò láàdá àwọn tó máa ń gbà lọ́nà yẹn àtàwọn tó ti ń tẹran kó lọ fún níjẹ̀ ìfẹ́ ń tẹran balanda lẹ́ lọ́gbọ́n sí wo èmi ọ̀fọ́ kí èèyàn ta tébù wọ́tà fún mi kó tó wá ní ẹ̀fọn owó balanda. sísẹ́lẹ̀ àwọn kankan bẹ tó yẹ ká yanjú lẹ̀ Yorùbá yìí o àràmù lówó balanda o kí mo fẹ́ ní ọmọ yìí àràmù ẹni bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ń jẹ àràmù àwọn tó tó jáwọn àfáà náà sọ́jà mùsùlùmí náà ti ń ta náà wọ́n tún ní sí nọ́mà ó sì máa gbowó làádà kí ni túmọ̀ rẹ̀ kò yé mi that is madness jama i can't even understand wàláì ẹ máa gbọ́ mi mò ń ta láptọ́ọ̀bù èlò láptọ́ọ̀bù yìí o ní eighty thousand mo dẹ̀ ra ó fún mi rìsíìtì àwọn okòwò làádà wáyé tẹ́ ẹ mọ́wọ́ làádà wá síbi ẹran ẹran yàtọ̀ sí gbogbo kan yòókù sáà sáà lágbàáyé kí ni yàtọ̀ pé mo ra bátìrì mo ra tébù wọ́tà mo ra fóònù mo láwàní mo ra kí ni yàtọ̀ pé mo mọ́tò kánibí okòwò làádà ó lè ló mọ́tò yóò ní 1.2 million mo rẹ̀ transfer oral last okò ní okòwò inú bí mi ni wà láì owó àbí nǹkan sẹ̀yìn èèyàn yìí ni mùsùlùmí gbogbo tẹ́ ti gbẹ̀yìn ó ti gbàgbé wà wọ́n ti bá kó jọ èyí ó ti kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àdáwọn. nígbà yẹn bá kọ́ fi ògbóná sílẹ̀ rẹ̀ sẹ́ńtì ọ̀ka wọ́n tọ́ ayọ́ nù ọ̀rọ̀ yẹn yóò lè tó ọ̀rọ̀ tó bí ẹ̀ lónìí. èló lọ fẹ́ fẹ́ràn rẹ mo fẹ́ tà ní eighty two thousand oṣù gbowó rẹ tán ọ̀ya àwọn tẹ̀lé máa ń fún lówó làádà ẹ máa wọ ẹwà àwọn ọmọ ní union mọ́tò ṣe àgbọ̀dọ̀ iye táwọn ó gbé mọ́tò yá àbí yẹ́sọ̀ ni òṣèlú tábà ti wá gbà tán wọ́n wá yòówó làádà fáwọn àwọn èèyàn bú ẹgbẹ́ wọn tọ́jọ́ máa ń pẹ́ ìyá àwọn òròdé wà lẹ́rọ nàìjíríà ti dojú ẹnìkan ni ó wà nínú ọlọ́rin òun lọ́lọ́run gbé ìbàdàn sáfùrẹ́ wọn lọ àfùrẹ́ níbi lánàá ṣe tó dáàmú òkúta àáfà inú sì bí mi nínú mọ́tò máa yẹ sí àwọ mọ́tò lọ́ba àwọn sí bẹ́mi fáfọ́ndẹ̀ lélẹ̀ fáfọ́ndẹ̀ mo nínú wọn dà ń tọ́jẹ́ kí ibi ọ̀yẹ́ kẹ́ máa gbé ju one two ibo nìbàdàn wà sáàkù kọ ẹ kó tún tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lànà àti tó jẹ́ wọn rè àwọn náà ti sí afúnra wọn lówó kéde o owó làádá àràbò ọlọ́run kò ní jẹ́ yín bẹ́ẹ̀ tajà nàìjíríà o kálukọ́ sọ́ra wàláì ká sọ́ra kọ́mọ̀jẹ̀ bá jẹ haramu èèyàn ẹ wá máa wo owó làádá ń ká kan tó àbí ìwọ tó o fẹ́ ta nǹkan ló lọ́jà rẹ ẹgbẹ́ alẹ́ fáwọn kan lówó ràdà owó ọjà owó lówó ọjà ń tìtajà ní ọ̀sán owó ṣọ́ọ̀bù ní ọ̀sán tó bá yẹ kọ́ san tó nínú ẹ̀ka sọ́ra o ọlọ́run níjà jàrà mọ́ òun ẹni tí ọba ti lágbára ẹ̀yin méje mẹ́fà ẹni má tó méje o ó lè jẹ́ yìí mẹ́fà ó lè jẹ́ yìí márùn ó lè jẹ́ yìí mẹ́rin ó lè jẹ́ yìí mẹ́ta ó lè jẹ́ yìí méjì ìtàwọn ìsọ ni èèyàn méjì sí méje wọ́n lè pa kí o màálù àbí ràkúnmí jẹ́mọ́ tó clear báwọn ràkúnmí tó wá ní ìdájọ́ mi sáàsọ̀ ràkúnmí ṣe kí ni o ràkúnmí ṣe kí ni ó ní ìdájọ́ mi ìdájọ́ ràkúnmí ni pé èèyàn mẹ́wàá wọ́n lè fún ràkúnmí jẹ́mọ́ èèyàn mélòó la pè é èèyàn mẹ́wàá wọ́n lè fún ràkúnmí gbogbo tá à ń sọ lọ́lẹ́rìí o lọ́wọ́ àná àwọn ọkùnrin gbogbo o ìnáwó ṣàwọn fẹ́ sọ̀rọ̀ ayélujára àtàwọn tíra mi o so ó dẹ̀sẹ̀ lójú ayé àná tí a sàlà àwọn ìgbéyàn mẹ́wàá tí wọ́n pa màkùnmí so wà láàánà á rí gbogbo àwọn ìtàn yìí náà ara tí ìsìláàmù jẹ́ ẹ̀sìn ìrọ̀rùn tó dáa fún tí òjò ọ̀pẹ̀rẹ̀ lé àrí pé ìlú ti ní kò sí nílẹ̀. kò ságbó tó bá jẹ́ ràkúnmí ni ẹ̀yin mẹ́wàá kíní yìí sì sí o ẹ̀yin mẹ́wàá ẹ dáwó jọ ẹ lè pa ràkúnmí kọ́lọ̀ ń kó já sí ọdún iléyà ayọ̀ jọmọ́ ẹ̀jẹ̀ á máa tẹ̀síwájú lẹ́yìn táwọn bá ti wá rí àwọn ẹran tá a fẹ́ pa yìí kí n sáré múdàjọ́ méjì mẹ́ta wá insha allah so insha allah gbogbo tó kù fún mi ju ìṣẹ́jú mẹ́wàá lọ mọ́ ọlọ́run tó aṣọ náà ajẹ́pẹ́ sàyẹ́dá tó fún léyà ń lè lọ sórí ọ̀rọ̀ àdúrà ṣe wá rí inú tọ́kàn wá bí ọ̀rọ̀ léyà kí n sáré fún wọn láàrin jẹ́mọ́ one ká fún kásẹ̀ náà léyàdé tí wọ́n fi máa kàbọ̀ tí ń ṣe náà yìí ká mọ́ ẹ̀kọ́ léje. nọ́mbà tù àwọn ẹran kan bẹ tọ́já sípà nàbí ní ọ̀tọ̀ fún léyà. àlàáwòrán àlìbáyínú àwòrán almarib alazila nàbí sábà kọ rẹ̀ àlàáwùjá àlìbáyínú àràjùhà. sẹ́ẹ̀rẹ́ ẹran tọ́já sí wípé ó ti fọ́ lójú àbójú ẹ̀ ti dà àbẹ́rùn olójú kan ni táìsàn burúkú ti àfẹ́ẹ̀tì ojú ẹ̀ ẹ má fi parí ya ẹran tó ń sàárẹ̀ tó jẹ́ pé láàmú kàlà ẹran tí ò ní mọ́tòmọ́tò tí ò ní bọ́ọ̀kọ̀ kankan mọ́ tó pé ó ti wù ẹ́ látara ìsàn ẹ má fi parí ya ẹran tó mú kù tó jẹ́ pé tamurege tìgá ẹran tí ò lè dá dáadáa tí gbogbo ẹsẹ̀ rẹ̀ ṣe kí ni o tó ti sí wọ́rọ̀wọ́rọ̀ ẹ má fẹ́ràn yẹn ṣe iléyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ẹran tí wọ́n bá tẹ̀ lọ́dà ó wọlé yá o alọ̀kọ̀síyù náà máa ń pè alọ̀kọ̀síyù ẹran tí wọ́n bá tẹ̀ lọ́dà tán castrate ẹ̀ castration ẹran tó bá castrate ó wọlé yá ní Islam kò sí tó ní ká máa fi ṣe iléyá tá a bá ti wá fẹ́ pẹ̀rẹ̀ léyá wa a máa ń pa lẹ́yìn ìgbà tí màámù tó bá ti kí ìran yídì àwa náà ò lè pẹ̀rẹ̀ léyá wa. a wà pín kí lásán gan a wà pín ẹran kìíní yìí ń bírèkì a wà mú ẹran iléyà wa ṣe a pín ẹran iléyà yẹn ṣé ẹ àwọn èèyàn máa sọ pé ẹran iléyà gbọdọ̀ kọjá ọjọ́ ìjọ kẹta kì sọ̀rọ̀ fún nínú sọ̀rọ̀ muslim àwọn àfa ìgbọ́mìnà wà ìsàlàyé ẹ̀rọ lànàbí lẹ́ran lé àwọn òbúrò kọjá ajọ́ kẹta nù yé sàbẹ́rìbò ọdọọdún mi ti lù ti wà ókè ànàbí àsálàm ó yọ̀ǹda fáwọn ẹran lé kọjá ajọ́ kẹta èèyàn lè lo ọ̀nà méjì mẹ́ta láti fi léyà ọ̀nà àkọ́kọ́ ń bẹ̀ èèyàn ń bẹ̀ àwọn tọ́já sí wípé tọrọ àwọn tí tọrọ ti ṣe sàárà ń bẹ̀ ẹ ń bá sì lápẹẹrẹ bàbá bàbá lè mọ̀mú wọn níyàwó mẹ́rin ọmọ twenty one wọ́n jẹ́ mélòó jẹ́ mọ́ ìmọ̀mú ìyàwó mẹ́rin márùn ni wọ́n ọmọ twenty one wọ́n jẹ́ mélòó twenty six ṣàgbé ìyẹn twenty six tábà jẹran lónìí ọjọ́ mẹ́rin ní léyà ní Islam ìyẹn ló rẹlẹ̀ jù lọ́rọ̀ àwọn onímọ̀ ọjọ́ léyà àtọ́jọ́ àyámùtẹ̀ shirik mẹ́ta tó tẹ̀lé ọjọ́jọ́ mẹ́rin adáwọ̀tọ́lọ́jọ́ mẹ́ta sí ètò òrìlẹ̀ jù nìyẹn gẹ́gẹ́ bí àlàyé àfáwọn ẹ̀sùn àpáà òdí àbáàdì ẹ ń bá wá jẹ́ pé òun ìyàwó ọmọ àdúgbò ẹ̀jẹ̀ kò òun ìyàwó kan méjì lónìí àwọn fámìlì ìyàwó wọn gbọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ bọ̀dá rẹ̀ tó ti kú bí méjìlá ọ̀dọ̀ ẹ̀ náà ń gbé ṣe àbá yẹn dẹ́gbẹ́ wà láì ọlọ́nṣọ́ òní wà generous tán fámìlì mọ́ra nínú ilé wọn nìkan èèyàn ti mẹ́bẹ̀ lé twenty ṣe àgbẹ̀ èèyàn twenty tán bá jẹran léyà lónìí tán lọ́la tán lọ́tọ̀la tán ń jọ kẹrin èèyàn twenty ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n wọ́n fi jọ́ mélòó jẹ́ ìjọ mẹ́rin ẹlẹ́lẹ́yà tàbí ọ̀tún ẹ lè má hàn kankan bí ẹran iléyà nínú ìṣòrí à ẹ̀yìn lẹ́jẹ̀ kan ní. àbá wọn lè pẹrẹ ẹ̀fọ́ alẹ́ran ní àwọn náà tó jẹ́ yòókù lọ́la ni àátún fi yẹpẹrẹ ọdún ní ọ̀tọ̀la tó bá ti jọ mẹ́rin àátún ara fi ká ọdún lẹ̀ kò sí nǹkan kan wọn ò bá àgbẹ̀ ọ̀la hùn tó bá sì rò pé ah, wàlẹ́ ọlọ́run ló kú sí eléyìí ẹ̀sìn pa lónìí ẹ̀sìn àtá lónìí kò sí tó burúkú tó dọ̀la kí ẹ tó ní pa bò láti ìjọ èèyàn máa pẹran kọjá méjì mẹ́ta mẹ́rin lọ́dún gbogbo ẹ̀ náà àfihàn ayòmọ̀ ọlọ́run káwá parí pẹ̀lú ọ̀rọ̀ àwa ní ulì ìjàmbá àwọn nǹkan tí èyí jẹ́ ká lu ọgbà kí ló jẹ́ ká ẹ́rì pé mo ní nǹkan mẹ́ta la ara àwọn nǹkan tá a máa ń ṣe lásìkò ọdún náà a ẹwọ́nú Ramadan amọ̀bẹ̀rẹ̀ àbá ìbẹ̀lọ́ ẹ ń bá lè gbà àwẹ̀ láti ìzùlẹ̀ ṣíjà wán tí èjìjọ́ ọlé yá àwẹ̀ ń bẹ àwẹ̀ mẹ́sàn-án gan ni ṣùgbọ́n àgbà kan lọ ìdì náà fi máa ń pè ní mẹ́wàá tába tí wàá dé àjẹun ó ní ọdún yẹn ṣe ìṣọ́lá ìgbà àwẹ̀ ìjọ ọdún àkẹ́lé jẹun lọ ìdì ilé yá ni mùsùlùmí wọn bẹ̀ lọ kò sí bàtà dùn àìgbà kò sí ṣùgbọ́n nínú tó ń ṣẹlẹ̀ ọlọ́run kò forí jèmi kò forí jèmi náà àwọn àbá àwa kan tó pọ̀ tí èjádùn àwùgbà ẹ̀jẹ̀ wọn márùn sí méje ń bẹ̀. alákọ̀ọ́kọ́ nínú tí èjẹ́ kádùn àwùgbà èèyàn mọ̀ sọ pé mo ti bẹ lọ́hùn mo ti bẹ lọ́hùn àfáwà Ibrahim ọmọ Adaham àwọn líìsì nǹkan mẹ́wàá àsìkò olè gbà wá àrọ́fùtùmọ̀lọ́ àwọn alámùtúwádìí ọ̀pọ̀ kan wọ́n kà tó pọ̀ ìkànnù àwọn salaf nínú àwọn ẹni rẹ tó ti lọ ní àfa Ibrahim yẹn wọ́n ròyìn pé ń wàrà ẹni tó yé ni aláṣẹjẹ ni kìí jẹ àràmù tọ́lọ́ tóbi lẹ́nu ẹ àáfà yẹn náà sọ àwọn tí ọ̀já gba àwa ka lò ń sin àwọn òkú yín máa ronú sí àáfà yẹn kà báwọn ṣùgbọ́n ẹ jẹ́ a àwọn nǹkan tí èjì àdúrà ò gbà ni àlìsẹ̀ ẹ̀já ẹ̀jẹ̀ mú láti bẹ̀yẹ ní máa sí mo bìí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn àfáà fi máa ń wé ẹni tó ń gbẹ́ kànga sẹ́ẹ̀fẹ́ tó ń ṣàdúà tó ń ṣe àdúà kí ló ṣe ọ ń gbẹ́ nǹkan ni ọ fẹ́ kan omi omi yẹn ni kí o gbígbà àdúà

tàbí kò tí kan àpáta gan ọ̀nà omi ṣe ni o ọ̀nà omi jìn eléyìí ò tó bẹ̀rẹ̀ eléyìí ò lè omi jìn eléyìí ò kò ní kan omi tí èyí jọ má jẹ́ a máa bá ń ṣàdúrà ọ nínú àdúrà tá à ń ṣe ọdún mẹ́wàá lọ́lọ́run tó gbà ọ ń bẹ́ẹ̀ nú àdúrà ẹ̀yìn ọdún méje gbogbo ẹ̀ lọ́lẹ́rìí nínú tàwọn ànábì ọlọ́run ànábì àyùbá sáàárẹ̀ òṣèlú ọlọ́run ti sáré gbàdúrà rẹ̀ nígbà rẹ̀ ọgbà ṣùgbọ́n gbà ní ìwọ ọba mọ́sá ní wà ń ta rọ ìní ìgbà tádùá àsìkò gbàdúrà tó ọlọ́run bá gbàdúrà rẹ̀ ẹ ẹni tó bá ti ń kánjú jù ó lè jẹ́ kó kù kẹ̀rẹ̀ tájú àrè ògbà kò bá ní ibẹ̀ lọ́ọ̀ mọ́ yọ̀wá ni wàkọ́ ti dà áwọn tù fàlàmì yóò tajà sílẹ̀ mo sì bẹ́ lọ́ọ̀ bẹ́ lọ́ọ̀ bẹ́ lọ́ọ̀ òde ẹ̀gbà àdúrà mi àdúrà rẹ̀ ọ̀bà ní ìgbà ìwọ tó ń bẹ́ lọ́ọ̀ ọmọ mo bẹ́ lọ́ọ̀ ọlọ́ọ̀ bá ń fún yín lọ́mọ tó ń bẹ́ ọlọ́run fún lárísìkì tó fẹ́ kọ́lé ọlọ́run kọ́lé fún tó fẹ́ ọlọ́run rò tó fẹ́ mọ́sínà sùlá sàrùbá tó bá ti mú sísà yọ bà bọ́ ọmọ lọ́wọ́ tó bá ti mélè yọ bà bọ́ ọmọ lọ́wọ́ oúnjẹ ti sú mi èyí tọ́lọ̀ sí ó dúró sí ìgbésà ni tí aláwọn kan lè ti máa bọ́ máa lọ́wọ́ wàhálà ò lè jẹ́ pọ̀ ló fún àtẹ ẹ bá ti wá ń ṣàdúrà sí mi ò ṣàdúrà mọ́ o torí pé ètí mo ṣe ọgbà tá a sọ fún ọ bí ọgbà ìwọ lọ nǹkan ju ká sọra ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì òun ni ìrìtìkáàbù ìkàbá ìrùwàlùmáàfù

tí ó sọ pé màá dẹ̀ fún ẹ ní kaba yìí lọ́la wà láì mi fún ẹ lálẹ́ àná ó ti kówó yẹn bó ti lọ wí atm withdraw owó yẹn kọ̀dẹ̀ kó fún mọ́ ọlọ́run wa láàánú jà wá lọ tọ́lọ́ ń bá ṣe báwa ṣe ń fi ọ̀pọ̀lọpọ̀ wa lu ọlọ́dún fún ọlọ́mi ṣùgbọ́n náà tó máa forí jí wa fi ń sayọ̀ tọ́lọ́ ń tó láàrin ìyàwó àfa àwa máa ń yan ẹni tí ọba máa ń yan wọ́n lè ah, wà láì bá àfa yẹn fẹ́ rọ́lọ́ pa mo mọ máa ń kala àdúgbò ìyàwó ìlú ìṣòro dẹ̀ lówó lọ́wọ́ mo mọ bọ́ ẹ̀kọ́ máa ń pààyàn ó di olówó bàjẹ́ ṣé kò máa ṣe lọ́ọ̀ báyẹn wọ́n dẹ̀ sọ pọ́lọ́wọ́ lè gbàdúrà rẹ̀ ẹ̀ gbọ́n tí mò ń sọ yé mi. àníwọ̀tọ́ jẹ́ mùsùlùmí òdodo tọ́lọ̀ ọ̀fẹ́ kó o sórí wújọ gbèǹde sẹ́rẹ́ntì ń sẹ́lọ́ rẹ̀ ń gbà wàhálẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ mo tó fọlọ́n búra fún yín ọlọ́run lè bẹ̀rẹ̀ ọ dàbí ìgbà tẹ́ ẹ fi ẹja ẹran sẹ́nu trap ẹnu tàkúté sóti yé páńpẹ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ eku kí lẹ fẹ́ ṣe jẹ̀mọ́ kí tàkúté ó gbé kí ni o eku the end of the cinema irú ẹ̀ lẹ́sẹ̀ ní gbogbo àwọn oní private jet gbogbo àwọn rúbí videos àtòkúndé òní nígbà òkú tálàsì ní wá ń tú gbogbo àwọn ọmọ àlètọ́ wá ń ta gbogbo àwọn nǹkan bú tán rì mọ́ sẹ́ńtà wọn àṣírí ètí ìtùtàn ẹ̀ tí ì máa gbàgbà gbogbo wọn àwọn oní private jet ńlá tẹ̀wọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn first class yẹn ní èṣù ni wọn àwọn man of God man of devil man of kini mo wọn man of devil man of God bọ̀ hmm. ṣé ẹ̀rẹ́ tó bá jẹ́ pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ bó bá ṣe ń sẹ́ lọ́n sí yóò sì máa lówó ìwọ tó bá já sí pásíkò tó ń sẹ́ lọ́n lò lówó mùsùlùmí dẹ̀ ni ọ́ fún aláìlọ́ máa sọ fún làpọ̀ ọlọ́run lè fẹ́ rẹ̀ ó kù díẹ̀ tọ́lọ́ ọkẹ̀ mọ́ ọ yá ànàmọ́ lè yóò kù sí. àsìkò tó o bá ń gbowó èlé òun sọ́ọ̀pù rẹ̀ bá máa búrẹ́kẹ́ àsìkò tó o bá ń ṣe sìnà tó ń sẹ́yún fáwọn ọmọ nǹkan máa fún ọ ọlọ́run làwọn máa ń pè é orí ẹ̀ orí

àwọn àáfàá jẹ́ wa pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ ọlọ́run ní gbàdúrà àwọn ẹni bẹ́ẹ̀ torí àràámù tẹ̀ ń wò yẹn àràámù ń wò yẹn kì í jáde ọ̀gbà tẹ́ ẹ bá wo ẹlẹ́ẹ̀kẹwàá nínú nànà wà ń sọ nípa ọkùnrin kan yóò bí ìlú sáfà asa agbára yẹmú ju yàdé sàmà wà حرام وملبسه حرام malbasuhu بالحرام فأنا gúdíyà bil haram fàánà ìsọjà ọkùnrin onírìn àjò àwọn àǹfààní nínú àwọn tájú àwọn sì máa ń tètè gbà òun ní ta ni òun làwọn onírìn àjò ṣùgbọ́n ọkùnrin yìí èyí tó fi yẹ kí ọlọ́run ọba àlékè ọlá kọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run ní gbàdúrà rẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fàájú wípé oúnjẹ tí ń jẹ àràmù ni. aṣọ rẹ̀ aramu omi tí mu àràmù inú aramu ló ti ń jí ibẹ̀ ló ti ń yí tó ti ń lọ tó ti ń bọ̀ ó sì wá gba àdúrà rẹ̀ jama ẹ jẹ́ lọ wo sọ́sọ̀ wa àlàlì òun là ń gbà jẹun àbí ọ̀nà àràmù ara tí tó máa ń pè ní mustajabu da'wa tí yóò bọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ó sì gba àdúrà rẹ̀ bá àmọ́ nǹkan tó máa ń ṣe ni ara ń tán ló máa ń ṣe òun ni pé kìí di ara mú òun ló ń fàdúrà jọ kan tẹ́nìkan bú Àlì ara àwọn sàbí ànàbí ọ̀sánlá àfọ àwọn Àlì rọ̀bí aláàánì ẹnìkan bú ó ń ṣépè ìfẹ́ ìwọ ah, arákùnrin yìí sọ ọ̀mẹ́ni tó ń fún ni tó ń ṣépè fún ni áàlì ni ẹni tọ́lọ̀ ti yọnú sí láti sánmà ó ní ìbájẹ́ áàlì mo ṣépè fún náà nìyẹn sáàdù ní Allahumma sálítù àlẹ́ ìkẹ́lbán ní ìwọ ọlọ́run ìkan nínú àwọn ajá rẹ bá ràn sí kan nínú àwọn ajá rẹ fẹ́ mi ìjàmọ́ ẹ̀mọ̀ òkè kan náà ajá wàhálà àjọ ọlọ́run pọ̀ tó lè fààyàn ya kọ́lọ̀ kọ́mọ sí ni àti èèrà lè jẹ́ ajá ọlọ́run wọ́n ní kìnìún kan sì jáde láti inú ọ̀lẹ̀ ó sì fa onítọ̀ ọ̀yà kìnìún jẹ́mú ẹ̀wà àdúrà tó sáré gbà lójú ẹsẹ̀ ṣe ẹ̀ báyà lónìí ọlọ́mọdé ló gbó fún alẹ́ gbà kéèyàn oníwọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ìwọ ọlọ́run gbogbo àwọn eléégún tó ń na mùsùlùmí ní Ọ̀ṣun ní Òṣogbo ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọlọ́run mẹ́jọsẹ̀ fún olùbàwọn láyé sẹ́ẹ̀kọ́ ọlọ́run lágbára gbọ́gbà tàbí ìwọ ọlọ́run mẹ́jẹ̀ wọn olóorun sùn tó fi rọ́mọ ìwọ ọlọ́run fọ gbogbo wọn lójú lápẹ̀rẹ̀ sẹ́ẹ̀kọ́ mi àti anígbèéká sọmọ ọlọ́run kádàbí ta ni o sáàdì ta ló lè fọwọ́ sọ̀yà bóun ìyára mò ń náà wà sẹ́ẹ̀kọ́ fẹ́ẹ̀ sí ṣùgbọ́n ká gbìyànjú kó mọ̀ sí àràmù nínú táàmù ọ̀sẹ̀ kó fi jẹ́ pé ara wa ò lè dára mímọ́ abẹ́rẹ́ òun kò forí jẹ wa o kò sí ọlọ́mọ àlùjẹ́ náà kò mọ̀ sí ọlọ́mọ rẹ̀ subhanaka allahumma alhamdulilayi ashhadu an wa atubu